olólùfẹ́ yín mọ́mọ́ àárí bá ti ṣe àárí ọ̀nà gbégbà àní ṣìṣe àrìnà kore ní tiwa máa jẹ́ ọlọ́run á túbọ̀ máa pèsè fún wa gbogbo ohunkóhun tí a bá dáwọ́lé gbogbo ẹ̀ ló máa yọrí sí rere lénìí mo fẹ́ sọ̀rọ̀ nípa àdúrà tẹ́ bá kọ́kọ́ rẹ máa rí i pé àdúrà ni mo fi wọlé àwọn yorùbá bọ̀ wọ́n sọ wípé àdúrà ṣohun gbogbo tán àdúrà ṣe pàtàkì fún wa ní ilẹ̀ yorùbá nítorí wípé a máa ń gbàgbọ́ wípé àdúrà ló ń gbà agbára kọ́ ní orí ètò yìí mo wá fẹ́ sọ̀rọ̀ nípa àdúrà kan tí ó jẹ́ àdúrà tí ó ṣe pàtàkì sí àwa yorùbá tí a fẹ́ràn gidi gan torí wípé ó jẹ́ ó ní ìtumọ̀ sí ìgbésí ayé ẹ̀dá tí yorùbá bá sọ wípé ó lálẹ́ ò ní lálẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ẹni náà máa dàgbà kò ní la ilẹ̀ kò ní tọrọ jẹ ní ilẹ̀ Yorùbá àwọn Yorùbá gbàgbọ́ wípé ọ̀nà mẹ́ta ni ayé ẹ̀dá pín sí ọ̀nà òwúrọ̀ ọ̀nà ọ̀sán àti ọ̀nà alẹ́ ọ̀nà òwúrọ̀ ẹ̀dá lè dára kí ọ̀sán ẹ̀ kú díẹ̀ káàtó kí alẹ́ dẹ̀ dára Yorùbá gbàgbọ́ wípé ẹni náà gbé ayé rere ọ̀nà òwúrọ̀ ẹlòmíì ó lè má dára rárá kí ọ̀sán ẹ̀gan kó ku díẹ̀ káàtó ṣùgbọ́n kí alẹ́ ẹ̀ kó búyọ yorùbá gbàgbọ́ wípé ìgbẹ̀yìn ẹni náà ti dára tí ọ̀nà ẹlòmíràn bá wá dára ní àárọ̀ kó dára lọ́sàn-án kó má wá dára ní alẹ́ ah ohun burúkú jáì ni ní ilẹ̀ yorùbá nítorí ẹni yorùbá ṣe máa ń gbàdúrà wípé ènìyàn ó lálẹ́ ìyẹn túmọ̀ sí pé wàá dalẹ̀ ò ní la ilẹ̀ ò ní tọrọ jẹ so gbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ yín mọ́mọ́ níbikíbi tí ẹ bá ti ń wò mí tí ẹ bá ti rí ènìyàn tí ó gba àdúrà yìí fún yín ẹ tètè kí ẹ tẹ́wọ́ kẹ́ ṣàmì àdúrà torí wípé àdúrà tí ó kún fún ọgbọ́n ìmọ̀ àti ìjìnlẹ̀ ní orí ayé ẹ̀dá fún ìrìn àjò ayé ẹ̀dá nìyẹn nítorí náà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọmọ níbikíbi tí ẹ bá ti ń wò mí ẹ ó lálẹ́ ẹ ò ní lálẹ́ a ò ní tọrọ jẹ àárọ̀ wa ọ̀sán wa alẹ́ wa gbogbo ẹ̀ ni ó máa dùn á tún dùn ju oyin lọ ètò náà wà ní Dubai lọ torí pé kí ni ṣókí ni ọbẹ̀ oge orúkọ tèmi ò yípadà èmi ni ọmọ yín Bọ́láńlé Onísítórì ọmọ Akíntọ́lá lóde ìlú Èkó mo wá ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọmọ níbikíbi ẹ̀ tí a ti wò mí pé ó dàbọ̀. bàbá wa ká lọ ká jọ